àjọ right group amnesty international ti bu ẹnu àtẹ́ lù bí àwọn olùwọ́de kan ṣe pàdánù ẹ̀mí wọn látọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè nàìjíríà yìí o àdarí àjọ ọ̀hún ní nàìjíríà Isa Sanusi nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ ẹtì ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2024 ní èèyàn mẹ́tàlá ló pàdánù ẹ̀mí wọn lọ́jọ́ àkọ́kọ́ ìwọ́de tí ọ̀pọ̀ ènìyàn sì farapa o èyí ló ń wáyé lẹ́yìn tí ilé iṣẹ́ ètò ààbò aládàáni kan ní nàìjíríà Beacon Consulting ṣe ní èèyàn ogún ló jáde láyé níbi ìwọ́de náà àwọn àjọ méjèèjì ni wọ́n gbà pé èèyàn mẹ́fà ló pàdánù ẹ̀mí wọn ní Suleja nípínlẹ̀ Niger nígbà tí àwọn mẹ́rin pàdánù ẹ̀mí wọn ní Màdúgùrí tí àwọn mẹ́ta sì jẹ́ Ọlọ́run nípè nílùú Kaduna àwọn ibòmíràn táwọn ènìyàn tún ti pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò gẹ́gẹ́ bí àwọn àjọ náà ṣe sọ ní Kano Kebbi àti Jigawa wọ́n ní ṣíṣe ìkọlù sí àwọn olùwọ́de tó ń lọ ní àlàáfíà kì í ṣe ohun tó ṣe é gbọ́ rárá àti pé kò bá òfin mu Isa Sanusi ké pe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìwádìí àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé níbi ìwọ́de náà kí wọ́n sì fi ìyà tó tọ́ jẹ ẹ̀ṣọ́ aláàbò tó bá lọ́wọ́ nínú lílo àwọn agbára láti fi kojú àwọn olùwọ́de tó gbẹ̀mímì láàrin àwọn tí ó ń wọ́de lọ Rotimi Orílọ̀ àló Wisdom Yard.